اللهم علمنا ما علمنا وعلمنا أعلم وزدني علما اللهم اغفر لي خطيئتي وجهلي وإسرافي في اغفر لي اللهم وكل ذلك عندي اللهم اغفرني ما قدمت وما اخرت وما اسررت وما اعلنت وما انت اعلم به مني انت المقدم وانت المؤخر يا pẹ̀lú òkú ọlọ́run àti ìrànlọ́wọ́ ọlọ́run èyí ni ìtẹ̀síwájú àtàríkà bá wọ̀ nínú ìlà ṣọ́lẹ́wọ̀n ألف كتاب الدروس المهمة العارف لأمتي هو الشيخ العلامة عبد العزيز بن عبد الله بن باز رحمه الله وذكر الشرعي أو الشريك الصحيح هو الشيخ الغزال بن عبد المحسن البدوي بتعليم ni àlùsùlù ọ̀rẹ́rù ní òsùlù ìmáàlì wà wúwá àlùmáàlì òsùlù ìkìrọ̀ọ̀mì. ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀kẹ́rin nínú àwọn ìpìlẹ̀ ìgbàgbọ́ èyí tí ń ṣe ìgbàgbọ́ nínú àwọn òjíṣẹ́ nìjàmbá kan lé ń fi máa àjìmọ̀ wàtàwùsílà fi máa tó ṣìlà ìgbàgbọ́ ti gbọ́ níbi níbi tọ́lọ̀ fọ́ọ̀rọ̀ wọn sí wẹ́wẹ́ àti nígbàgbọ́ nínú àwọn àlàyé ìpọ̀ sí wẹ́wẹ́ èyí tó bá wá látọ̀dọ̀ lọ́wọ́ àti ìṣẹ̀lẹ̀ àtàlàyé láwọn ìjókòó méjì tó ti ṣáájú nípa wípé kí n tẹ nínú àwọn àti ọlọ́run àwọn tọ́lọ̀ ọ̀la ó sọ̀rọ̀ ẹ̀ lọ́pàá lọ́wọ́ máa sọ̀rọ̀ lọ́wọ́ àyè ọ̀sọ́lá ó ń bẹ ẹnu wọn sọ́lọ́wọ́ ṣàlàyé ó ń bẹ ẹnu wọn sọ́lọ́wọ́ bá dá kọ́ wọn fún àwọn nínú wa ó ń bẹ ẹnu wọn sọ́lọ́wọ́ dá kọ́ wọn. àwọn àgbàgbọ́ba àwọn tọ́lọ̀ dá kọ́ láì mú pọ̀ ìjìnlá lábàá àwọn tọ́lọ̀ ń tọ́tọ̀ àwọn àgbà àwọn ìtọ̀ yẹn gbọ́ kódà tó bá tiẹ̀ tó bá dé ìtọ́sẹ́lẹ̀ ní agbègbè ìṣẹ̀lẹ̀ bọ́lọ̀ ní ìṣọ̀nà làgbàdo àwọn tọ́lọ̀ ń ṣàlàyé tí ó pè mọ́ wọn fún wa àgbà àwọn gbọ́ tó ti tẹnu tọ́lọ̀ sọ pé bó ṣe rí ìlú náà ni ó rí ṣùgbọ́n táwọn ò sọ àwa ni àwọn ọ̀pẹ́ wa máa ń dá àwọn kan lónìí bá ti ọlọ́run àwọn olóhùn ọlọ́run oní àkùránì àkókò ẹ̀rẹ́ àwọn àlàyé ọ̀rọ̀ ọlọ́pàá ìtòbí súnà àkókò ẹ̀rẹ́ ànígbàgbọ́ pàtàkì ọlọ́run àwọn ọmọ àwọn ìròyìn kan wá àtàwọn ìtàn nípa àwọn ànábì ọ̀rọ̀ àwọn ìtàn yìí àbúrò yìí àwọn olókùnrin àgbà ń àwọn súnà ìwà Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ṣùgbọ́n gbàgbà owó ọ̀rọ̀ ọlọ́run àríwé ọ̀rọ̀ tí ó sọ yóò tako àrùn súnà kò tako súnà ó wá jẹ́ inú àwọn ìyẹ̀wò nínú gbígbọ́ àmì ìpè rọ́bà àmì ìpè lódodo àmì ìjọba ṣùgbọ́n ìgbẹ́ bá sọ táwọn ẹ̀rí nípa mítọ̀ ẹ̀ nípa àwọn òṣìṣẹ́ ọlọ́pàá táàrin kìtà táàrin súnmà kí wá ní báàrin ìtàn ó tún wá tako alukọ̀rán dẹ́nà lábala àwọ̀ṣì lábala àwọ̀ṣì tàbí ìbẹ̀rẹ̀ náà ìgbésẹ̀ tó kún bẹ́ẹ̀ ìtàn yẹn náà ní ìgbàgbọ́ ìrọ́lá tàbí ní abala àkùlá kàmà pé àwọn ànábí ọlọ́run bí wọ́n ṣe rí mi ìròyìn wá takò kí ànábí ọlọ́run ló ti ṣe ọlọ́run àmì ìgbàgbọ́ ìrè yìí wọ́n sọ nípa ànábí dáhùn tàbí sẹ́rẹ́ àbí wọ́n sọ nípa ànábí Suleiman alẹ́ ìsẹ́rẹ́ ànábí Suleiman kùránì fúnra rẹ̀ kúkú gba dáadáa kò sí ìkùránì gba dáadáa níbẹ̀ náà ọlọ́wọ́ sáà lónìí àwọn tẹ̀síwájú akọ̀rọ̀ tó ṣe díẹ̀ o mo ń sọ̀rọ̀ nípa wọn bá lóbi iṣẹ́ àwọn kan máa ń fi àwọn tí ìṣe ìṣẹ́ lóbi iṣẹ́ kò kàn mọ́ wá ní ìjìmọ̀ ìjìmọ̀ ṣíṣọ́ fún àdìfọ́ tó lọ́wọ́ sẹ́yìn tí ẹ ti sọ pé kó dà lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ẹlẹ́tọ̀ọ́ náà tí wọ́n ló níṣẹ́ ìṣe làwọn àwọn ìṣẹ́ ẹlẹ́tọ̀ọ́ kí á ẹ̀ ìṣẹ́ ẹlẹ́tọ̀ọ́ ní igbó ẹni gbọ́ pẹ̀lẹ́ kan lẹ̀

ọlọ́run wa ní àgbẹ̀yẹ ọ̀rọ̀. àwa ní òní láti ṣùgbọ́n òní àtàkìyà àkọ̀rùn àwọn rúṣùlọ̀ láwùjọ láwùjọ tó kà àtúnmẹ́ òkú. فمن ذكرت أسماؤه من الأنبياء نؤمن بهم تفصيلا ومن ذكرت تفاصيل دعوتهم وأخبارهم مع أممهم نؤمن بها تفصيلا كما ورد فقصة موسى وقصة عيسى وقصة نوح وقصة هود وقصة صالح وقصة أيوب وقصة سليمان وغيرهم عليهم السلام مما جاءت أخبارهم مفصلة وبعضهم أكثر تفصيلا من بعض وكل هذه تفاصيل وكل هذه التفاصيل نؤمن بها كما جاءت في كتاب الله عز وجل àwọn àmì àǹtàkọ́ ó ní kàpọ̀ ti sàlẹ́rù ṣùgbọ́n àwọn ànábì ọlọ́run kan bẹ àtàwọn òṣìṣẹ́ ọlọ́run kan láǹtò káró àtìmá ẹ̀hún ọlọ́run kò dá kọ́ ọlọ́run kò dá kọ́ ànábì ò dá kọ́ náà. Fàmà ìdókòwò asùnmọ̀ èyí tá a bá dápọ̀ wọn nú àwọn àdúgbò àmìyá ẹ̀rọ àwọn àdúgbò ọlọ́run ló pinnu bí ìmọ̀tẹ̀sùlá á gbàgbọ́ pa àwọn náà pẹ̀lú ọkọ rẹ̀ wà mọ̀tòkì ọ̀sà àtúntò yà máa wù mẹ́rin ní pẹ̀lú àwọn ìjọ wọn ló pinnu bí ìmọ̀tẹ̀sùlá àmọ́ wà ọ̀rọ̀ àlàyé ní ẹ̀ṣẹ̀ àgbàgbọ́ bó ṣe wá. Kàkí sọ́ọ̀tì mọ́ ń sa gẹ́bí tànẹ́bì mọ́ ń sa wàkí sọ́ọ̀tì rí ń sa tànẹ́bì rí ń sa wàkí sọ́ọ̀tì náà ìtànẹ́bì náà wàkí sọ́ọ̀tì òde tànẹ́bì òde wàkí sọ́ọ̀tì sọ́ọ̀lẹ̀ tànẹ́bì sọ́ọ̀lẹ̀ wàkí sọ́ọ̀tì ààyò ìtànẹ́bì ààyò. قصة سليمان مع نبي سليمان وضيفهم أطعمين عليهم السلام قال الله ما بعد مما جاءت أخبارهم إتجبوا إليهم ومفصلة مفصلة وبعده إما نبي الله يعمكم بين أكثر تفصيلا بعد إذا ما طلعوا صفهم جمع ميشا ọlọ́run tó sọ̀tọ̀ àwọn ẹbí ní kékeré àwọn náà tó gbẹgbẹ́ ó fẹ́ lójú gbogbo ẹ̀ ádàbọ̀ pàkúlọ̀ náà ti ń tàpá sí ilé gbogbo àwọn àlàyé ìfọ́síwẹ́wẹ́ nọ́ọ̀mẹ́nu bí akàmàjá tí kìkà abìlẹ̀ àgbẹ̀wẹ̀já àgbàgbọ́ náà ó ti wá náà ti ra ọ̀rọ̀ àlàyé. àlàyé bàbá ṣẹ́ẹ̀lù wa Abdulrazak ọmọ Abdulmohsen èmi wá fẹ́ sàwọn àlàyé kan tí mo ti pàṣámọ́ rẹ̀ nígbà tá a bẹ̀rẹ̀ ọ̀rọ̀ pé kìí ṣe gbogbo ìtàn tí àwọn ohun ti sọ pé nínú kòhánà àwọn ọ̀sán míì náà wá lẹ́gbẹ̀ẹ́ bàbá kíẹ́sù yẹn tí wọ́n ṣọ́ra láti sọ ilé parí ọ̀rọ̀ wọn tàbí láàá sí ìtàrí láàrin àtọ̀jà bó ṣe wá nínú fíra ọlọ́pàá a máa ráwọn ní náà nìkan àwọn ẹ̀mẹ́bí ọlọ́run ló kùrán táwọn nǹkan tó lọ pa nǹkan ní ìyọ́mlẹ̀ tí wọ́n á jẹ́ ìròyìn àbùkù fún báyìí fún àwọn ẹ̀mẹ́bí ọlọ́run báyìí. Gẹ́gẹ́ bí ànábìwọ̀ Suleiman àléyìn aláìní sọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀sìn wọn ti lẹ́nu jẹ́ wọ́n ló gbá ìyàwó ọmọlẹ́yìn rẹ̀ tá ń pè ní ìrùbíyà níbi ètò nínú tẹ̀síìrì wọ́n pè ní àwọ́rà yá àwọn afá àti sàlàyé ìsọkúsọ lèyìn òní ààrin sọ ìsọkúsọ dáa ọ̀tọ̀ ní tọ́lọ́run wí ọ̀tọ̀ làìlẹ̀ yìí táwọn yẹn ń ṣe nítorí kíni nítorí báwọn náà fẹ́ sí ìbàjẹ́ nítorí báwọn náà fẹ́ sí ìbàjẹ́ a sì rí nínú ìtàn tí wọ́n ti sọ tí kùránì ti gbá dánù lẹ́bẹ̀ tí wọ́n tún sọ nípa anábì Suleiman alayhi salam kí ni wọ́n sọ ń parí wọ́n ní agbára tí Suleiman ń lò ẹ́ nákàlẹ̀ ni Suleiman lò tí àmà lòun náà ń lò ẹ́ ẹ̀sọ̀rọ̀ kan tí àlò náà ń lò nákàlẹ̀ ni torí náà àwọn ìjànú lòun náà ń lò tó fi ní àwọn agbára tó ní tó fi ń gbọ́ ẹ̀rẹ́kẹ́lú sọ́tù náàmìlì ọlọ́run bá lè kí ọlá sọ fún wa nípa tani nípa ànábì Suleiman alayhi salam sọ́tù náàmìlì sura 27 nígbà tí òun àti àwọn ogun rẹ̀ tí wọ́n jẹ́ kíni tó àti àwọn ogun rẹ̀ tí wọ́n ń lọ lọ́sùn lọ́wọ́ ọ̀wọ́ tí àwúrẹ̀ ní tààlìpì ní èèrà alìmìnà ìwúlé tó ń jẹ́ èèrà ọdá ẹjá sọ pé kàíkàí tó ṣe kí ni tó pé kí ànábì Suleiman ti gbọ́ ọ̀rọ̀ rẹ̀ tó sọ tàbá wọn námlé sura 27 aya 15 sura 27 aya 15 sura ẹlẹ́ẹ̀kẹtàdínlọ́gbọ̀n ááyà ẹlẹ́ẹ̀kẹẹ̀ẹ́dógún súrà kẹtàdínlọ́gbọ̀n ááyà kẹẹ̀ẹ́dógún ọlọ́run ní وَلَقَدْ آتَيْنَا دَاوُودَ وَسُلَيْمَانَ ní ti pàápàá dájúdájú a ànábì Dáúdà àti ní ìmọ̀ wàkọ́ọ́lá àwọn méjèèjì sọ wípé alhamdulillah ọpẹ́ fún aláwọ̀ alẹ̀ bí ẹni tó ṣe wípé fásitọ́lẹ̀lẹ̀ àìlẹ́kẹ̀kẹ́rẹ́ àìbáyé kí ó ṣe àjùlọ fún wa lórí àjùlọ fún wa lórí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹrúsìn rẹ̀ tí wọ́n jẹ́ mùmìnì mìnìbárí mùmìnì kí làwọn orí àjùlọ púpọ̀ ní fáwọn ìdáwó àtọmọ rẹ̀ Suleiman táwọn méjèèjì wá ń bí dúpẹ́ orí àjùlọ ọ̀kanú rẹ̀ ní alùlùwà wàrìpàrà ìsọ ìṣe wọ́n ní àná bí aṣégíní àti ṣe wọ́n lójíṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ àbáwọn tó pọ̀ jù nínú ẹ̀dá ọmọ èèyàn ní ìsànà bí ní ìṣòjíṣẹ́ tí wọ́n ń dúpẹ́ bọ́lọ̀ nínú rẹ̀ ó lágbára tọ́lọ́mọ̀ bá fún wọn ẹ jẹ́ ká wo ti àyà 16 tó tẹ̀lé ọlọ́ni wàwá ìsà Sùlẹ̀mánù Dàúdà wàkọ́lá ya ayọ́ náà kò lèmnà من كل شيء إن هذا لهو الفضل المبين الله من ووارث سليمان داود أنا سليمان تقوم النبي بداود ìtumọ̀ ọ̀rọ̀ ẹni pé dáúdù kú ṣáájú suleiman dáúdù bàbá ó jáde láyé fi ọmọ rẹ̀ suleiman sílẹ̀ wàkọ́ wọn ó sọ wípé yá anna ẹ̀yin ọmọ ènìyàn ó lè nà wọ́n ti fi mọ̀ wá wú kí ni wọ́n fi mọ̀ wá náà ti kọ̀ tọ́ ìrìn ohun ẹyẹ kìí ṣe pé ká gbọ́ nìkan ṣùgbọ́n ká gbọ́ tẹ́yẹ wí lóko ẹyẹ máa ń tó oríṣiríṣi ohun ṣùgbọ́n kìí bá gbọ́ ohun yẹn nìkan a mọ̀ tún mọ́ tẹ́yẹ yẹn ń sọ lásìkò tí ń sọ̀rọ̀ mo rò pé wà òbí náà ní kó lè ṣe a fún wa nínú gbogbo kàkàkà ká fún wa ní gbogbo nǹkan la fún wa. ìnà hàdà ilé ìta wa sọ ìlàwó wa lè pọ̀ sọ̀rọ̀ ìmọ̀dé lórí àjùlọ tó fojú hàn ní o. mọ́ńdé ní ògbómìnà lórí àjùlọ ọlọ́ni ẹlẹ́ẹ̀kẹ́ tẹ̀láyà tẹ̀sí wà ó ṣírọ ìsùlẹ̀mẹ́nà jùnú ìhú akójọ fún ànábí sùlẹ̀mẹ́nà àwọn ọmọ ogun rẹ̀ ẹwàwà àwọn ọmọ ogun yẹn mínà lè jí nì nínú àwọn àlejò náà wà lè ní ìsìn àtàwọn ọmọ nìyàn wà pẹ́lì àtàwọn ẹyẹ fáwọn ìhùzà òun gbogbo wọn pátá wọn péjọ fún àdúgbò ìsìn Suleiman wọn tó lọ́wọ́ ọ̀wọ́ ni hátà wọ́n tó lọ wọ́n lọ bẹ́ẹ̀ níjọ́ náà títí ìdá àtàwọ̀ ààrẹ wáàdì tí a fi wá dé àfonífojì kan tí a mọ́já pẹ̀lú àfonífojì òkè lọ́rùn òkè lóṣù àárín òkè méjèèjì tẹ́ wá ń gbà lọ là ń pè ní àfonífojì kí ni English ẹ̀ ẹ̀yìn wọn lè ṣe ó yàtọ̀ sí páàsì o sàkè páàkọ ṣe mọ̀ pé kí ni wọ́n máa ń pè valley là ń pè ní geography valley v-a-l-l valley l-l-e-y valley ó ní Yorùbá ń pè ní àfonífojì báà ẹ̀fẹ́ sọ̀rọ̀ fẹ́ valley là ń pè àfonífojì pass ó yàtọ̀ sí fire pass ni ibẹ̀ yẹn kí ókè ó wà lọ́gbọ̀n àbí ló sì bẹ́ẹ̀ lọ sí òkè àwọn ọmọ ẹgbẹ́ bẹ́ẹ̀ rẹ̀ gbà níbi òkè tí ò ní rí bọ́ ṣàpé òkè òṣèré gùn wà lẹ́nu tẹ́sọ̀rọ̀ ló kọ jìbára túùlà èèyàn lè gun òkè nínà rú you can stand and climb if it possible you have to bend na ọdún mọ̀ wọ́n sọ ní pé yẹn tó kí bá dúró tí ogbẹ̀ ń tí yẹn ibi kan máa ń wà téèyàn lè gbà nítorálì ó máa ń wà ni wọ́n ń pè ní ní geography àwọn ihò sì máa ń wà ní òkè káhàn ìyẹn tóbi ìkan wà tá ń pè ní gọ́ ihò náà nínú àpáta àmọ́ kò sí kí ni kò pẹ́ kò gbòòrò kò fẹ́ tóbi púpọ̀ ìyẹn là ń pè ní gọ́ ibẹ̀ lànà bí jókòó sí ní wọ́n lọ ní gbogbo rọ̀mùbọ́n lọ́dọọdún tánà bíbí lọ máa ń ronú nípa ọlọ́run gọ́ọ̀rù lè ṣèrọ̀ òkè kan tá ń pè ní gbogbo rà gọ́ọ̀rù yẹn làbàbà pè ní gbogbo gbogbo sí ìbò ní ìlànà ìrànà má sọ pé wọ́n náà fẹ́ máa lọ ní ohun kan lọ́dọọdún lọ máa ohun ti yanjú ọ̀rọ̀ wà ń sọ ẹ̀yà rẹ̀ ní nìkan gbójú sókè ń wá súrà tó wà yẹ́ tó jùmọ̀ ṣúrọ́bù dóhà bẹ́ẹ̀ ló jẹ́ kí wọ́n tẹ́lẹ̀ ń sọ ní bí bàbá rẹ̀ ló kọ́ lẹ́yìn tí mo ti ka koran bàbá rẹ̀ ló kọ́ mi ní tẹ̀sí wí bàbá sísá ẹ̀rí ẹ̀kẹ́ ló bàbá wọn ẹ̀gbọ́n ní kéèyàn mọ àfa ọmọ àfa èèyàn náà àfa àtàmílẹ̀ yìí ò mọ̀ tí ó kàkà sí dọ́kítọ̀ mi kí ẹgbẹ́ kò mọ̀ kankan nù kí ẹ̀rí kó ṣe pé bí bàbá rẹ̀ ní máa pè ní ẹ̀sọ́ dùhà bẹ́ẹ̀ ni ìmáàmù ṣe máa ń pè wọ́n tó ṣá wọ́n lẹ́gbẹ̀ẹ́ ìdá ìgbàjà máa wọ́n da àkàrọ̀ bùkà wọ́n máa kọ́ lọ́lọ́ba ní ìjẹ́ bàbá tó wá gbọ́ bí mo ń ka Quran tí mo ń pè nǹkan tó dá báyìí ẹni tọ́lọ́ ń ṣe sábà bí pẹ̀lú ìdíyẹn lórí àṣẹ Abubakar àgbà hàbìbọ̀lọ́ wàrà alimam bùnú lè mọ ìmáàmù ní bàbá bàbá wọn náà yìí máa mọ̀ ní wọn ìṣòro ti rí ní ọlọ́run bá ní ọlọ́run bá ní ṣe bàbá pẹ̀lẹ́pẹ̀lẹ́ ayé wọn àtàyè wọn mọ́jọ kankan ń dẹ̀ ọlọ́run ní inú sọ́wọ́pù tó hà wà tó hà wà lẹ́yìn ìdá sàjà ọlọ́run ní wà tó hà òun fi àsìkò yálẹ̀ tabura. wàdúhà wàlẹ́ ìlú wàdúhà wàlẹ́ ìkíni àti òkùnkùn nígbà tó bá bolẹ̀ tí ilẹ̀ bá ṣú wàdúhà wàlẹ́ ìlú ìdà sàjà kí lọ́lọ́ wá sọ lẹ́yìn ẹ̀bá ń gbé jáde máa wá وللآخرة خير لك من الأولى كيلو نبالي ولسوف يعطيك ربك ما بنصت لي فلا سوف يهديك ربك فترجى ما بنصت لي ولسوف يعطيك ربك فترضى kí ló tún tẹ̀lé alámìlẹ́ ti di kàyà sí máa ń fà á wà kí ló tún tẹ̀lé ibi tí mo mọ̀ àwájá السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث ọlọ́ni wà tó ha òun ọlọ́run òun fi àsìkò òun fi ìyálẹ̀ kí wọ́n fi pè ní English ọjọ́ kan rí bọ́ ọjọ́ kan rí nígbà oorun midday ló ń jọ́dọ̀ ọjọ́ kan ní english midday ní ọjọ́ kan ṣùgbọ́n duha is not midday èmi gan rántí english àárọ̀ tó rùn sí lágbára yẹn ó yẹ kó ní ó ní ni ẹ̀yìn english kúrò tó gbé jáde wọ́n ìdá òun fi òru ìdà sájà nígbà tí òkùnkùn rẹ̀ bá bolẹ̀ òru nígbà tó bá dúdú ẹ́kìnẹ́pẹ́ mọ́nì náà ní àpẹ́ mọ́nì light ta ló tún rí translation mi kí ni wọ́n pè sọ́rọ̀ tòdó à sọ́rọ̀ 93 sura 93 the fourth ayah díà ọlọ́ni máa wá sí àkàrọ̀ bùkà morning brightness náà wọ́n tún kù ajẹ́ pé kò lè èkó kò lè èkó ní Yorùbá ìyálẹ̀ta midday lọ́jọ́ kan rí ọ̀sán gangan òun ni nọ́ọ̀nù ìrọ̀lẹ́ afternoon àṣálẹ́ ń kọ́ àwọn orí yẹn náà ní English àwọn nǹkan tí wọ́n ń ṣẹlẹ̀ nípa translation yọ midnight yẹ midnight òru ni ọ̀gànjọ́ òru nù ẹ̀rọ torí àsìkò ṣá wà lẹ́yìn ìgbà sájà òru nígbà tó bá bolẹ̀ ọlọ́run fi búra ma wà dẹ àkà olúwa rẹ̀ ma wà kò pa ọ́ kì wọ́n kọ́lá kò sì bínú sí ọ wọ́n lẹ́lẹ̀ ẹ̀ẹ́fìrọ̀ tó láká nínà lè hùwùlà ìgbẹ̀yìn rẹ̀ yóò lóore fún ọjọ́ ìbẹ̀rẹ̀ rẹ̀ lọ níbo anábì ayé yẹn pé àlìkìyàmọ̀ ó lóore jù ayé yóò lóore fún ju ayé kódà ní fúlárìlì gan ìgbẹ̀yìn ànábì ìta àti ìbẹ̀rẹ̀ àgbà bẹ̀rẹ̀ jẹ́ mọ́kà bí ká lẹ̀ bu ká gbójú sí rẹ̀ bí ká fi ṣe yẹ̀yẹ́ àti oríṣiríṣi ìgbà tó إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا Ọlọ́run ẹ̀sìn táwọn èèyàn fẹ́ gbà yẹn tí wọ́n tún fi àwọn èèyàn olùmọ̀ tí wọ́n wà máa wọ Islam kò wá ní jẹ́ mọ̀nfàrídá lẹ́yọkọ̀ ọ̀kan ọmọ àfúwájà níjọ níjọ àwọn èèyàn bí àádọ́ta àwọn èèyàn bí ọgọgọ́rùn ni ó jọ wálẹ̀ kan náà àwọn Islam odidi ìlú ó ní Islam láìpẹ́ ọlọ́run ọba ó pa ọmọ rẹ̀ tí ó fún ọ lóore tó tí ó sì dùnmọ́ wọn náà dúnú sórí náà ìyàtí ń fa ṣe bá ti ọ ìbéèrè ní eléyìí kìí kì í tọ́lọ́ ń béèrè láti sọ pé ní ṣe òdà kọ́ ọlọ́run ṣé àwọn ti rí yọ ní ọmọ òru kan ní yàtí ìmà fàáwá ọmọra àfún ọ ní gbogbo orí gbígbé òkàn máa rìn kí bí orí jẹ́ sọ́ǹdì ipò ní bàbá ẹgbẹ́ orí jẹ́ sọ́ǹdì tẹ́lómi orí tí wọ́n sán jí orí ń kíkọ́ dàrú lásìkò yẹn gbogbo bí ṣe ń rìn lọ nǹkan mọ́bí tó wà nísà ń lọ níbi ẹni lùdà ikó kí a tẹ́ǹkọ̀ èdè èèyàn lùdà ikó tó bá yẹ lùdà ikó níta rẹ̀ ní ìsìn gbogbo ìkọjú sọ́nà ọ̀wọ̀ tó bá gbìdí ọ̀wọ̀ ibi tó wù ní ó yà àwọn tí wọ́n bá rí lọ́nà ní òkè alágbájáre orígbà tí wọ́n bá mú kó tó mọ́ tó ń bùṣe ìjọ òun ló lùdà èmi gan ti fẹ́ rí torí bẹ́ẹ̀ rí ọmọ yẹn kàn rìn lọ nìran gbogbo ìgbà yẹn ló ṣe wà kan ṣùgbọ́n tí ẹ̀mí kọ́ ti kọ̀ sọ̀rọ̀ lè ní gbogbo nǹkan lẹ́yìn máa mọ̀ ní ìgbà ogun nǹkan yẹn náà ta tí mi ò mọ̀ ní wọ́n tó gbọ́ pé ṣé gbogbo nǹkan lẹ́yìn máa mọ̀ ní ìgbà ọkọ rẹ̀ mi ìdẹ̀mọ̀ kó sọ bẹ́ẹ̀ ẹ̀mí ẹ̀rí nìyẹn pé mi ìmọ̀ gbogbo nǹkan mi ò mọ̀ bóyá èsì tèmi wọnú yàrá mi báyìí pé èkúté kan sì jáde ń bẹ̀ báyìí bí òun. mi ò tẹ̀tọ́ àmì ìwò ìyálẹ̀ dà gbọ́ gbogbo aláàjọ mu torí pé kò fẹ́ lórí ilé jáde <laughs> ẹ búráùsì ẹ ẹ̀yìn wọ́n ti búráùsì ní ìfẹ́ jáde ọmọ gbọ́ kéwì lọ. ọlọ́ọ̀ni aláìní bàbá ní ọrí a rí ọbẹ̀ ká tó wá sọ ó wá di ẹni tó dà wọ́n náà orí bí gbé akọ ọmọra wọ́n wá jáde ká bọ́ ìbá lọ gàgà ni wọ́n wá jáde ká bọ́ láǹfààdà ẹ bá bèèrè lọ ohun mẹ́fà ni wọ́n ṣe kàbá ìgbà ìjọkọ̀ wa ọwá jẹ́ dáadáa gbọ́ọ̀lọ́nfàdà àwọn arìọ ní ẹni tọ́rọ kò yé àní tú sí arìọ ní ẹni tó àní tú sí arìọ ní dọ́ọ̀lù ẹni àánú ọ̀rọ̀ òye ọ̀gbà náà àbá tó kùránì bí mo wájú ó tú sí ọ̀dọ́ ní ẹni tí kò dá ọ̀nà mà ẹni tí kò dá ọ̀nà mà ní ìdìmúṣẹ̀ kejì tí àwọn bàbá ilẹ̀ Yorùbá títà ń fún ẹ̀sọ́ aláró àti dọ́kítọ̀ Ibrahim tí wọ́n tún ṣe àtúnṣe rẹ̀ sáré tó last part of the Quran tí Yorùbá ẹ̀ ti gbogbo yín 2013 ẹnìkan ní ok yes or no ní omúkọ kò dọ́dọ̀ ní ìsọ̀rù pé òun ò sí ìkú máa ti 2013 that is nothing less than 13 years, 12 years ago. As at that time, we for tòtòrí náà tó ti ẹ̀lẹ́ dọ́dọ̀ ọ̀hún sà ọlọ́run sà ní wa nígbà náà ẹ máa tí mo bá débẹ̀ tí mo bá débẹ̀ ni pé ànábì máa ń lọ sínú gọọrù ṣìrọ̀ ó máa lọ sí gọọrù tí mo pé gọ́ọ̀rù ṣìrọ̀ gbogbo nínú kòtò yẹn wọn lọ nígbà mo wá ní sọ pé lẹ́yìn tánàbí dánàbí ọlọ́run dánàbí tún padà lọ́bẹ̀ mọ́ ara ìdáyà ni wà wọ́n jà dáta dọ́ọ́lá ó dọ́nàmà kòtò ló lọ jókòó sí ọ̀rọ̀ bí fàhádà àwọn afọ́nà ọ̀nà tánàbí tọ́lọ̀ wá fi mọ́ ànábì ní kíni kùdú sí nẹ́ta fún ẹ̀yìndà kó lè má dìdí gbogbo àtẹ́ bá lọ mọ́ṣọ́lá sí ẹ̀wọ̀n mọ́ṣọ́ yí pé ẹ̀wọ̀ṣọ́ ẹ má ṣe òhò lẹ̀ mọ́ṣáláṣí lọ́lọ́ wá darí ànábì sí kò darí ànábì sínú kòtò mọ́ kò darí ẹ̀ sínú ohò àpáta kílẹ̀ rí ẹ̀rí ni wípé ẹlòmí ni ànábì ò ráyè mọ́ ni tó bá fẹ́ sin lọ kò sáyè tó fi lè jókòó mọ́ sin lọ mo kọ́ fẹ́ sọ gbólò ká pé koro ń gbálẹ̀ ẹ̀rìn ènìyàn máa dá èébú ní ọmọ tó ń bọ́ sí ní ìsọ bẹ́ẹ̀ náà ọ̀rọ̀ tẹ́ni ẹ sọ yẹn ìròrí tí ò wọlé ni anábì máa ní àsìkò tí jókòó nínú Ramadan yẹn gangan nínú Ramadan fún kí ni fún ìsìn lọ́n tí ó sì rẹ̀ níbọ̀lá anábì wá máa lọ inú mọ́ṣáláṣí ó láti ní kí ni ẹ̀ẹ́sìká ìsákàfà yẹn àṣẹ́kì fún ẹ̀ẹ́sìkáfà anábì wá jókòó sínú mọ́ṣáláṣí yóò wá kọ́lé sọ sínú mọ́ṣáláṣí yóò ta aṣọ ṣíṣe bí yàrá sínú mọ́ṣáláṣí inú bẹ̀rẹ̀ àmọ́bì yíwọ̀ ọlọ tí ó sùn ìbẹ̀rẹ̀ ní sí jí tí ó ti wá sáájú àwọn èèyàn tí òun ṣubú yìí sọlá tó ń fásitì tí ó ti kí zoro tí ó ti kí áfírì tí ó ti kí mọ́gbẹ́bì tí ó ti kí ìṣá ní àwọn ọjọ́ wo mẹ́wàá tó gbẹ̀yìn rọ̀mọ̀dán ṣẹ́ni tí ọ̀rọ̀ yẹn wọ́ nígbà tí oníbo lọ́lọ́ darí ànábì sí ànábì kẹ́ẹ̀sì jọ̀sẹ̀ tẹ́ irú tó sọ pé fẹ́ wà lówà yẹn ní mẹ́tẹ́lájú ló jókòó sí kò lára àrùn jẹ kò sì pa jímọ̀ jẹ ìwọ́wọ́nú gbó lọ òkí wákàtí márùn-ún ẹ̀dá kí ń bẹ̀bẹ̀ lè pó kí jẹ̀mọ́ kò tún wá kí jímọ̀ ẹnìkan wọ nù yàrá ẹ̀ ọdún méje ló odidi ọdún méje ló fi lọ, ìtumọ̀ rẹ̀

káàbọ̀ ẹni tó ṣẹlẹ̀ ọ̀fọ́dún mẹ́tàdínlọ́gbọ̀n ah ẹni tí ń sinọ́ láìláìlọ́lá nígbọ̀ so kìí inú òlú ló wà àbíbo ni ìlú ni yàrá rẹ̀ wà inú òlú kí lọ́lọ́n sọ pé kí ẹ́ tẹ́lẹ̀ òjọ́jímọ̀ ọlọ́ni alọ́ sí jímọ̀ ó wá ṣẹlọ̀ fún 27 years ìlú àná alúwà ọlọ́ni kò lọ́mọ kí jímọ̀ gbogbo jímọ̀ jímọ̀ kí ń bẹnu ọdún kan fàpé ní àádọ́ta torípẹ́ sọ pé 52 weeks make one year jímọ̀ mẹ́ta méjìléláàdọ́ta ẹjá dẹ̀kù sí àdọ́ta ó wá wọ́n á ló ọdún mélòó lẹ́fẹ́ tó fi wá ló àyín mélòó lélò mẹ́ 20 years ẹbá ní 20 times 20 ogún lọ́nà àádọ́ta that is 20 200 times 5 1 2 3 4 5 1000 jímọ̀ odidi jímọ̀ ẹgbẹ̀rún ní òkí tó sì wà níbi tó ti yẹ kó kí jímọ̀ ó wá jáde ara ní ọ̀rẹ́ ọlọ́ndé ọ̀pá ọlọ́ndé lè ìrìn ìwùlẹ̀ mú àdíìsì tó sọ nípa ẹni tó bá pa jímọ̀ jẹ́ ń tẹ̀lé tẹ̀lé ra wọn tánàbí sọ ń parọ́ ẹni bẹ́ẹ̀ àwọn wòlíì láàrin wàlíyù àti àdúwù wàlíyù lọ̀rẹ́ ìmùlẹ̀ àdúwù lọ̀tá ṣùgbọ́n ní ọ̀n ọkùnrin tí ń lọ wùlí ní kí ló dé ogún ọdún ló ti hálówà níbo ló ti ṣe nínú yàrá rẹ̀ a ní kó ogún ọdún ló fi jẹ́ àdúwò ńlá ogún ọdún ló fi jẹ́ ta ọlọ́ kí ló dé kò kí jí mọ́ hmm. kò kí jí torí ní bá ní kò sún mọ́ ìyàwó ẹ̀ wọ́n ní àwọn ìyàwó gan wọ́n jọ àgírì ní pé kó lógún ọdún àwọn ò fara mọ́ àwọn òdì òdì sí àpé ó gbá ogún ọdún ni òbí kí jímọ̀ ó kéré jù jímọ̀ ẹgbẹ̀rún ni òbí gbẹ̀rìgbó lára ọlọ́gbẹ́ tó yóò bá bí mímọ̀ yóò mọ̀ ṣe wàhálà àmọ́ wàhálà tí ò ní ṣe kí ni tí ò ní ládánú ní mọ̀ ṣe iná ṣùgbọ́n àwọn àrùn aláláṣẹ dànù sẹ́nìkan bá béèrè pé ẹjọ́ alùbídíà alùbídíà alùbídíà ìtàrúwà lẹ́nṣẹ́ dákùn ẹbá wáyé wáyé ọba fún aláṣìdànù oníbídíà ní jẹ́bẹ̀ aláṣìdànù tó bá orúkọ tó rẹ́ fún bídíà ní Yorùbá àwọn aládàádálẹ̀ olólùsọ fún òun dáàmù kálẹ̀ tó pé aláṣìdànù iṣẹ́ olùwáṣẹ́ tó ń ṣe dànù iṣẹ́ tọ́lọ́wọ́ yàrá lẹ́wà gbogbo ọlọ́ kílẹ̀ sílẹ̀ láìlá ìlẹ̀lá láìlá ló ń ṣe àsìkò ṣúgbù iṣẹ́ kíṣúgbù òun òkíṣúgbù ló ń ṣe láìlá ìlá kí lọ́lọ́ ní kó ṣe lásìkò yẹn kò ní kò kí ìrùn òkè jíma dé orí kánú koran tọ́lọ̀ ní káká ṣùgbà àkíní sọ̀lá àdèdè ló ti ṣáàtì ìlà ọgbọ́gbàkì lẹ́yìn wà kùrán lè fàjìrì ìnà kùrán lè fàjìrì káàná mẹ́ṣúdà yóò dá ọ̀hún tí yóò tún fa wàhálà bàbá tí ń àmọ́ ọlọ́run ní ọ̀f mọ̀rẹ̀ yáyọ́ lẹ́bí náà máa ìdánú díyà lè sọ́lá wá láìkì àyà rẹ̀ tó bá yà náà mo láìkì ṣùgbọ́n bọ́nà àyà ẹ̀ wá torí olè sọ pé òun ò gbọ́ òun yẹn ni ọlọ́run sọ pé tí wọ́n tẹ bá gbọ́ kí wọ́n pèrò ní díyà tí wọ́n bá ti pèrò fásàáò ìlà pèrè ẹ̀kàn lọ bí ìrántí ọlọ́run ẹ̀kàn lọ jímọ̀ ẹ para sàṣà fásàáò torí kí ànábì sọ̀rọ̀ láàrin àṣà sọ pé làtàtù sọ̀lá àwọn àǹtùn tẹ̀sàáò واتوها وأنتم تمشون لا تأتوا الصلاة وأنتم تسعون واتوها وأنتم تمشون ẹ má lọ darapọ̀ mọ́ òun lẹ́ni tí ń sáré ẹ lọ wọ̀run lẹ́ni tí ń rìn ọlọ́wọ́ ní fọ́sàárò ìlàdìkìrì torí náà ẹ tààrà sàṣà ẹ lọ kíákíá síbi ìrántí ọlọ́run ìfàyè gbẹ̀fẹ́ mọ́ tí wọ́n ti pèrò jímọ̀ wọ̀dáwò lè báyìí ẹ̀pà títà owó tajà ń ṣe àkọ́kọ́ ti gbọ́n ọjà àbí ìbẹ̀rẹ̀ ayà yẹn ní máa lọ ní oúnjẹ tí wàá náà rántí ọlọ́run tó ń ọlọ́run yá tí wọ́n bá ti kí òun tán ọlọ́pàá náà tó onílé àti ló kọ wọn aláṣìdá ọ̀wájà dáka dọ́ọ̀lá fàdà a rí ànábì ní ẹni tí kí ni ọ̀rọ̀ òye kò dọ́nà mọ̀ ń gbà náà àlàyé ojú ọ̀nà tọ́lọ̀ fi mọ́ yẹn là ń pè ní súnnà nínú al-muwahhidin min ahli tawhid àwọn là ń pè ní àwọn húnafà àwọn tí wọ́n jẹ́ tí wọ́n ṣe ẹ̀sìn hanif ẹ̀sìn mọ́lọ́nlọ́kan ọ̀kan nù wọn lànàbì tẹ́lẹ̀ ẹ mọ́ àgbàgbé ibi tí wọ́n ti lọ súrọ́tù wọn mo ti lọ súrọ́tù nàmlì súra 27 ọ̀rọ̀ ànábì Suleiman là ń sọ là ń sọ bọ̀ aya 15 16 17 aya 17 ọlọ́ni wàhúṣìrọ̀ lè Sùlẹ̀mánà jùlọ dùhú mìnà lè jíni wà lè ìnsì wà tọ́jìlì fa umu yùsàún hátà ìdá àtàwò àlà wáàdì nàmlì wọ́n lọ àwọn ọmọ ogun Sùlẹ̀mánà lọ́wọ́ nínú àwọn ọmọ ogun yìí àwọn olójọ́ ọmọ ogun náà èèyàn bẹ́ẹ̀bẹ́ àlìjànú bẹ́ẹ̀bẹ́ ẹyẹ àfonífojì àwọn owó ní àwọn èèrà kọ́ọ́lá mẹ́mù látún àwúrèdè kan bá ké ya ìtàkùnmọ̀ kó kénù ya ayú annamlu bí kẹ́kẹ́ bá sọ̀rọ̀ tó lè gbọ́ tó pariwo sáyẹ̀nsì dáa kéèyàn ṣe o ẹ̀dá mẹ́rin tẹ́ǹsì á ti sọ pé ẹ̀ ṣe kọ́ọ̀sì o ṣùgbọ́n àwọn kìíní kan ò yé yé èèyàn tí ò bá ṣe sáyẹ̀nsì ni mo fẹ́ ṣàlàyé nu sáǹdì nìsín kò ní yé see they talk about decibel sound ohun tá a máa ń gbọ́ sí etí wa a ní kìíní kan sáà ń pè ní yá drum nínú ó ní iye decibel tá a lè gbọ́ òṣùwọ̀n tí wọ́n fi ń rùn wọn bí òun ṣe lágbára sí àwọn nǹkan bẹ àmì gbọ́ lọ́sàn-án irú àwọn pátá tí wọ́n ti kẹrẹrẹ lóru tí ó máa hàn wá létí ẹ̀ wọ́n hàn lọ́sàn-án náà ṣùgbọ́n tó pariwo ti pọ̀ láti gbọ́ the night is silent. àwọn kankan náà ń rìn àní gbọ́ kódà lóru torí pé etí wa ò lè píkì sáǹdì yẹn ṣùgbọ́n àwọn ẹranko kan wà wọ́n á píkì sáǹdì yẹn etí tí wọ́n máa píkì ẹ̀ àwọn sáǹdì kan wà etí wa ò lè píkì ẹ̀ ó ti háìjù tó bá píkì ẹ̀ ó máa bọ́ọ̀tì ó máa fa bí àdùn so sòyìn gbọ́dọ̀ gbọ́ àmì kí n lo ní àplọg mo rò bó tiẹ̀ àwọn kan wà ó máa dìyàn létí èyí tó máa dìyàn létí kọ́ mo sọ ó máa fàyè sí ya so nọ́ọ̀lì yẹn àbí nọ́ọ̀lásùn yẹn àwúrẹ̀lẹ̀ yẹn ó ké ní ó ké pò sí ni àbí tí ẹ fẹ́ sọ fáwọn èèyàn jẹ́ agbó ẹ̀yà àgọ́ ẹ̀yà lọ́nà níjẹ́rẹ̀ kálukú wọlé ooo àwọn ajogúndé ẹwọlé tí yọ ọ̀rọ̀ amọ́sọ pé àwọn ajogúndé kàlùkù ẹwọlé mi àbí màálù ń bọ̀ ní títì wọ́n pa màálù bọ̀ ẹ̀yìn lè mọ́mọ́ ṣùgbọ́n àwọn ìlú náà bí máa lò mọ́tò náà fi dín kò ní ìṣù bọ̀ láyé kàkan tó máa fa màálù dáadáa ìmọ̀ ẹ̀ lè rí dáadáa ń bì ní ìbá ń bẹ ń bá nìyẹn ìbá ń bẹ àwọn bíi méjì ó ma fà lẹ́yìn agbó agbó agbó kálùkọ́ mọ̀ ìyà mọ̀lú pọ̀ tó máa pa rìn mọ́ kan yìn pa ṣe ń gbà wọ́n fà mọ̀lú ẹ̀yà lọ́nà na ń bọ̀ tó lè wọ́ kò lè sọ bẹ́ẹ̀ kò lámì fẹ́ ṣe àwúrèdè yìí ké sáwọn ìyókù rẹ̀ ni òdòkúlù mọ́sákínákùn ẹ̀wọ̀nù lè o ẹ̀wọ̀nù lè lọ náà ẹ̀wọ̀n lè لا يهدمنكم سليمان وجنوده وهم لا يشعرون kí Ànábì Suleiman ẹ̀rí kórúkọ ẹ̀lú kọ dáńkọ́ àtàwọn ọmọ ogun ẹ̀ la yahtimannakum kí wọ́n má bá tẹ̀yìn mọ́lẹ̀ wa hum la yash'urun táwọn òsì ní fura wọn ò ní mọ̀ fáwọn tẹ̀yìn kan mọ́lẹ̀ ẹjọ́ nígbàtẹ́ bọ̀ wá ó máa jù lónìí ìran mélòó ló tẹ̀ tó mọ̀ bó tè ìran náà aláǹtakù ní lọ nílẹ̀ lẹ́ẹ̀fẹ́ lọ gbé kìíní kan jẹ òtítẹ́ ṣùgbọ́n tẹ́lẹ̀ mọ̀ gan kò dún lábẹ́ bàbá wín àmọ́ bẹ́ẹ̀ bá ń kí ẹ̀wọ́ slippers kí ẹ̀wọ́n bedroom slippers ẹ̀yìn wá gẹ́sẹ̀ nígbàgbó lóko ìjọ́pẹ̀ nígbàgbó tó rẹ́lẹ̀ ní àwọn Yorùbá òsáàsì yìí àárín ìkò ní ẹ̀wọ̀n mọ́jàrí tí wọ́n kì í gbọ́ lẹ́kṣọ̀ òsáàsì rẹ̀ yóò bẹ́ẹ̀ máa ń lò kò dẹ̀ ní àṣìṣì wá láti translate English nígbà tó mi gan ògbé ìfúnkọ́ ọ̀pẹ̀ yìí tí a bá já ewé ẹ̀kọ́ ọ̀wá yẹn tí a kó máa ní ẹ̀kọ́ tó lè gbogbo yẹn o lè gbá gbó tó bá tẹ̀sẹ̀ lé láyìn kí àwọn awọ sípàsì rọ́bà yẹn tó yóò wọnú ẹ̀ èyí ó kiri ní ẹni jẹun bàtà rẹ̀ ń di yáà kí ni mo fẹ́ lò ní ọ̀rọ̀ yìí tí mo fẹ́ lò gangan pẹ̀lú gbogbo àlàyé tí mo ń ṣe aláìsí ìròdí tí mo fẹ́ lò ń bẹ̀ ní wípé adábẹ́sì ọmọ èèyàn ò lè gbọ́ ohun àwúrẹ̀bẹ̀ yìí tó ń fi kó ṣe kí ni ó pariwo you can't hear the sound that is the normal thing ṣe àti máa pé ṣùlẹ̀ náà ti sọ lẹ́ẹ̀kan àbí dáwùkì ó ní afúnwa ní gbogbo ọlọ́wọ́ sọ áyà 19 fataba samu dọ́ọ̀kan fataba samu anabi suleiman dọ́ọ̀kan ó wá rẹ́rìn tàbá samu musẹ́ ó rẹ́rìn kí náà tó musẹ́ ẹ wo lárúbáwá náà tàbá samu ipti samu tún òní ẹ̀rín musẹ́ ní jẹ́bẹ̀ wọ́n ní dọ́ọ̀kan lẹ́ni tí ń rẹ́rìn ẹ́ ó rẹ́rìn irú ẹ̀rin wò lànà bí Suleiman rí ẹ̀rin músẹ́ ọ̀tábà sọ́nà ẹ̀rin kan bẹ́ẹ̀ pè ní ẹ̀rin músẹ́ ọ̀nà lẹ̀rin ọ̀mẹ̀mẹ̀ èyí táwọn rí sókè káàkáàkáà ẹ̀rin ọ̀ àtúntí náà tó ń pè ẹ̀rin kéèké àwọn tó ń ṣe art ní tí wọ́n kó bá wọn nìyẹn wọ́n níwọ̀n pé wọ́n kàn kọ́ àwọn lédè ní pàápàá àwọn àfáà tó mọ́ ń ka tí àwọn orin wọ́n náà pé kí ni fárídà ta fẹ́ ló ń bẹ̀ afẹ́ kọ́ wa lédè usage yóò wá sọ ewu yẹn yóò wá sọ di ibi ẹ̀ńkọ́ náà ní sọ̀rọ̀ alọ́kùnrin ọkọ̀ mọ́mọ́ rẹ̀ rìn ẹ̀rín kìí àwé mọ́mọ́ rẹ̀ rìn ẹ̀rín kìí yẹ ẹ̀rín kìí ẹgẹ́jẹ̀ tó ń sọ ní pé lédì yẹn ó fáìn gan-an ó wá rí olóòfẹ́fẹ́ ó pàdé ẹ̀ lọ́jà ó wá ní já lọ rí bí ẹ̀ ó lófin o tó bá délé àwọn èyí rẹ́rin o àìrín bígbò èyàn máa délé àmì rẹ́rin èyàn olówó lè fún èyí rẹ́rin ilé wọn o èyàn àtọ́wọ́ àdélé àmì rẹ̀ nílò wọn rìn àti tó wá kọrin nígbà bẹ́ẹ̀rin kí ò lọ́wọ́ ìyẹ́ ẹ̀rin kí ò lẹ́sẹ̀ ayé gidi dínà ni wọ́n yẹ́ pé bàbá òun kò lọ́wọ́ ìyá òun lẹ́sẹ̀ tí wọ́n bá fẹ́ rìn wọ́n mọ̀ yí lẹ̀ ní kò tètè gbọ́n tí ń wúyé ìgbà tó dé bẹ̀rẹ̀ bá lọ rẹ̀rìn ṣe yóò bẹ̀rẹ̀ ohun kí ló ṣe yẹ ó fà ní sí yẹyẹ tẹ́gbẹ́ kéèyàn tó lọlé àná nínú ẹ̀kọ́ sáàkọ́ ń bẹ̀ gbogbo wa tó fi dò nínà sísà tó orí rètérètè yẹn tó jẹ́ rí rètérètè tí gbogbo ẹ̀yìn tó já sọ́lọ̀ dàgbé yẹn kó tó lọlé wọn ìsá ìbéèrè yẹn béèrè dàírẹ́kì o torí pé o lè sọ pé tó o tẹ̀ ti sọ fámílì àwọn ti fámílì àwọn abirùn ṣàpé Yorùbá bí ó ṣe lò nìyẹn o èyàn fi sá ìwádìí kó máa dé yẹn pé lé àná èyàn bá wọn kankan bẹ́ẹ̀ bí kí ni yóò wá sọ nípa ikú mọ́ bá lé àrí ìgbọ́dọ̀ wí àmọ̀ṣe hùn ikú mọ́ bá lé ètí wọ́n sọ yìí kìí ṣàsọdùn mo ti rí rí o mo lẹ́bà lọ tọrọ ìyàwó mẹ́ bá lè lé wọn yẹn báyìí ṣe máa gbé kú léwu mo rí ní kèrè tẹ́lẹ̀ ń òun ìtù máa jẹ nǹkan sẹ́nu kẹ́kẹ́kẹ́kẹ́ ìwọ́ sí lọ́mọ rẹ̀ wá fẹ́ kọ̀ọ̀kan hmm? kí lẹ́rí jẹ́ kí n tó làmọ́lẹ̀ kan ìjọ nìká <laughs> jẹ́ kọ́ọ̀tù ẹ̀gbọ́n ẹnìkan ìlú wo ni ìlú <laughs> ẹ̀kọ̀ sáfẹ́ bá sọ lú yẹn àìrìn jìnà láì abúkẹ́ ọ̀kẹ́ gbogbo àwọn kan rẹ̀ ẹ̀kọ́ ni òun láì torí náà anábì Suleiman wá rìnrìn mú fẹ́ àti ń ṣe tẹ̀fìrì òkè ṣe lẹ́jọ̀ lélẹ̀ yìí mi ń kọ́ àti ń ṣe kí nìyẹn wọ́n mọ̀ ìgbáradì next Saturday ìyẹn tí ọ̀gẹ́ next Saturday ní ìdínlá ìtààlà tẹ̀fìrì obìnrin ó bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án àárọ̀ sí aago mélòó aago mọ́kànlá kò dé pé méjìlá náà abẹ́kẹ́ lọ sí oúnjẹ So if you in 9 a.m. said and said, you know where I am, keep to time. 9 a.m. sharp. Inshallah. Eh? 9 to 11 in nínú Ramadan la máa ń ṣe tẹ̀sí every Saturday and Sunday. Ó dà pé ìgbáradì ẹni wọ́n ń ṣe bá tẹ̀sí ni wọ́n ń ṣe kìí di lẹ́tọ̀ àbí tẹ̀sí ni ilé ìgbésẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ ilé ìfìdí tàùsírì. Ṣé kí ẹjẹ́ ń ṣe ń jẹ padà sí lẹ́tọ̀ jàre? náà ṣẹ̀gbẹ́ta sí gbogbo nǹkan ni wọ́n mọ̀ ẹ̀fà yọ ní àǹfààní bọ̀ ẹ jẹ́ ká mú ìtawà fẹ́ mú pápátá ní nípa ànábì sùlẹ̀mà ó wá ní ní nǹkan ò lè há nítorí ọ̀ tí àwòrò mi sọ yẹn ànábì sùlẹ̀mà fi rẹ́rìn ló fẹ́ ṣe àtúbọ̀ ṣe rẹ́rìn ẹ̀ ní tó yẹ kó ibi ó sọ káláwa àwa la tó bẹ́ẹ̀ àwa la ṣe kí ni àwa la tó bẹ́ẹ̀ àwọn ará tó bẹ́ẹ̀ anábì Sulaiman ní rárá rabbi awzi'ni an ashkura ni'mataka allati an'amta alayya wa ala walidayya wa an a'mala salihan tardah wa adkhilni bi rahmatika fi ibadika salihin anábì Suleiman ní olúwa mi rọ́bì olúwa mi ní an ashkuro gbémi ó ṣe máa dúpẹ́ ní mátàkà ìdẹ̀ra rẹ̀ aláti èyí tó ṣe wípé àmì àmúta àláyà tó ṣe lémi fún mi wàhálà wà àlìdáyà tó sì ṣe fún bàbá mi tó wà àlìdáyà ni tó ṣe fáwọn òbí mi bàbá àtìyá wọ́n á mẹ́lá sọ́ọ̀lì ha kí n sì lè máa ṣeṣẹ́ rẹ̀ tàrùdọ́rù ètò yọ́nú sí àwọn iṣẹ́ rẹ̀ kan bẹ tọ́lọ́run yọ́nú sí ẹlẹ́ aṣó pọ́síkò ni lọ́dọ̀ ti pè lọ́dọ̀ iṣẹ́ lọ́dọ̀ ọlọ́run kí ó wá pọ̀ ẹjá mú zìnà obìnrin kan ó wá gọ́dọ̀ rẹ̀ wá fẹjọ́ ọkọ rẹ̀ sùn pé ẹkọ òun mi súnmọ́ òun odidi oṣù mẹ́fà ó lè jẹ́ ẹ̀kan ní orí o ní there's no problem now òun máa assist ọkọ ẹ̀yìn the same thing man kan náà wà ìyàwó ẹ̀ ó kàn sọ̀rọ̀ pé ah, my wife kọ́lọ́n sí àti woman is weak jọ kò sí àlọ́ ohun wọ́n sì lè mọ̀ tí náà gan tó ń bá agídí ni no problem wọ́n mọ̀ bá supplementi sọ pé lọ́dọ̀ ti ẹ iṣẹ́ rẹ̀ ni ẹni aládọ̀ràn dúpẹ́ pé thank you sir ìwọ náà mọ̀ dúpẹ́ lọ́wọ́ ẹni ẹ pé thank you ma bọ̀ lọ́dọ̀ ọlọ́run ṣe iṣẹ́ rẹ̀ ni ẹnìkan ní òun fẹ́ lọ preach fáwọn aṣẹ́wó kí wọ́n fi ṣe aṣẹ́wó lẹ̀ but àwọn aṣẹ́wó yẹn ò ní gbọ́rọ̀ òun wẹ́ òun á máa búùkù wọn so tó bá débẹ̀ á kọ́kọ́ bá àwọn aṣẹ́wó ṣeré dáadáa á búùkù wọn ó lè wá bẹ̀ tí wọ́n bá ti wá láìkì ẹ̀ ló ṣe àwọn máa preach fún gbẹjẹ́ ẹ máa fi ṣe aṣẹ́wó lẹ̀ ó ní wọ́n fi sọ wípé àníyàn táwọn Yorùbá ló ṣáájú iṣẹ́ yẹn ṣẹ̀rí àwa sọ yí pé iṣẹ́ tó ló ṣáájú yẹn gbọ́dọ̀ jẹ́ iṣẹ́ dáadáa ṣùrútù kọ̀búlì àmẹ́l alìkíláàsù alìmùtàbà kùlásọ̀ ní méjì márùn gangan ní general májẹ̀mú tọ́lọ̀ ó fi gbaṣẹ́ márùn ni wọ́n ṣùgbọ́n wọ́n wá súnkì sí méjì kani ma n lave emu alakokko a n yi aku nela amili musulman en to fe ise enye kodode je musulmi to ma je lomi ti ete musulmi ni ashe danu n nisee ete ete musulmi en ki lo se tori ko ni balada lodo la n'ele ekeji ami enyere kodode da lori ise binje ẹlẹ́ẹ̀kẹta iṣẹ́ náà gbọ́dọ̀ ṣe kí ni iṣẹ́ náà gbọ́dọ̀ já ẹlẹ́ẹ̀kẹrin rìyá ò gbọ́dọ̀ wọṣẹ́ yìí ẹlẹ́ẹ̀karùn-ún kò gbọ́dọ̀ di kèfèrí padà tó bá ti di kèfèrí padà gbogbo ládá tó gbà yẹn ó ti wó bí tó lọ hajj ẹ̀ẹ̀méje ló ti lọ hajj ó sì ṣiṣẹ́ hajj yẹn dáadáa ló bá sọ pé kò fẹ́ máa gbé gún ṣe gbogbo ṣe hajj tó ṣe yẹn ládá zero bí ìgbà tó yẹn kó one billion jọ tó yẹn fọwọ́ kọ́lẹ̀ ráyìn yẹn wá ní ṣe pé one billion is something nǹkan ńlá ni wọ́n kàn wá kọ times zero sí ọ̀dọ̀ sí zero kí ni one billion dà ṣó ní lára pé ó ṣe lè jẹ́ kwérì wáyé fẹ́ zero ẹ̀kílódé tẹ́ wá ń kwérì èèyàn a ní gbogbo iṣẹ́ tó ṣe sẹ́yìn di zero kò yé yín láyé nìsín zero times zero òfo times òfo kí ló one ẹgbẹ̀rún gbẹ́gbẹ̀rún pọ̀ lọ́nà òfo ẹ ló wá dé ńgbà tẹ́nìkan sọ yí pé ó ṣiṣẹ́ ó lọ ó kírun ó wá lóun dẹ̀lẹ́bọ̀ àwa lófo níṣẹ́ kí ló dé bẹ̀ ń jiyàn ṣe bẹ́bọ̀ yẹn lófo gbogbo iṣẹ́ tó ṣe yẹn àwa ní lọ́nà òfo kí ló padà dà òfo so for ní mo sọ pé science ti dáa jù for science is not a problem that such, such a person who has done so much and acquired so much reward, the reward becomes zero. It's not difficult for us in science. It's hmm. just like it's a product rule. Product rule with zero. It gives you zero always. Ọ̀ká sọ divided by zero you sin ó máa dín determinate. But zero over that will give you zero àwọn kí ni èyí fún scientific problem ẹni àtùdó wà subjective tí ó mọ̀ dárẹ̀ láàmú why she did kìíní kan irọ́ náà wọ́n sì mọ́ pa ń bẹ̀ ó wà subjective wọ́n dẹ̀ mọ̀ pé irọ́ ni ó lè defend irọ́ ó gba phd lórí irọ́ nítorí pé ó lè defend irọ́ yẹn àwọn tó ń bọ́ sọ̀rọ̀ yẹn làákàyè wọn ò kún tó láti sọ wọ́n mọ̀ pé irọ́ ló ń pa ṣùgbọ́n làákàyè wọn ò kún tó láti fi yí ọ pé irọ́ ló pa làákàyè tiẹ̀ kún ju tiwọn lọ láti sọ pé irọ́ yìí òdodo ni ṣùgbọ́n wọ́n mọ̀ ṣùgbọ́n once you can prove it as well, ó gba phd ó sì mọ̀ pé rọ́ọ̀nì tó kọ́ kalẹ̀ sáyẹ́ǹsì ò rí bẹ́ẹ̀ wọ́n lọ láàbù ní ìgbìn test ẹ̀ physical science a ní principle ọ̀rẹ́ wa gan áàtì ní ṣe mú ní tẹ́ bá fẹ́ máàkì iṣẹ́ ọmọ ní ìsìn mú ní ẹ̀ ní principle tó bá ti rí ìwé tọmọ kan kan sí ó fún ní 70 of 100 mú ní ó kàn tún rọ́mọ kan ó ti fún ní 80 ó wà tún rọ́mọ kan tó tún wá kọ kí ló fún nígbà tí ò ní prínsì ẹni tó máa ń ṣe ni pé òun gan máa ń pọ́ìntì ẹlẹ́ kò rẹ̀ not so mathematics èyí tún mark two times three six ẹnìkan two times three seven àrùn gèlè ilé láǹfà but you know argument ìwé tó ń kálukú fi ń argue so it's subjective olóúnjẹ ní art ó lè kọ nǹkan tó dáa gan ní zero wọ́n lè purọ́ lẹ́jọ́ra lè fẹ́ pèlè ẹ̀ ní ìsìn ẹ̀ á ní o oh, make a point you, you have not expatiated or you have not hit the point ó ṣe purọ́ sáyẹ̀nsì ṣe purọ́ bẹ́ẹ̀dẹ̀ lẹ́ni tí ò kọ̀ọ̀kan tó dáa tó wọ́n lè fún ní a nígbà tí ò bá ṣe ń tó kọrú ẹ̀ wọ́n àlọ́ fún but sáyẹ̀nsì kò work ẹjọ́ ẹgbẹ́ ṣe sáyẹ̀nsì mi ògùn yín o mo kàn ń ṣe ní tí ní differentiation àwọn scientists yí máa dùn ún ṣàlàyé ọ̀rọ̀ ọlọ́run dáadáa ẹ́ ó ní end product áti òní ni mo gbọ́ ẹ́ mo gbọ́rọ̀ yẹn ní sáyẹ́ǹsì ní end product ṣé áti òní end product èyí tẹ́yẹ bá ṣe lọ tó bá ń ṣe art course ní secondary two yóò di lọ́yà end product náà art ni mo ti ń lò fún wọn yẹn wọn wọ́n ní art science ní end product èmi ní art náà ní tẹ́yẹ bá ṣe literature in English government Islamic studies, math and English, a entry a lawyer. <laughs> Ọjọ́ ń lọ. Ọjọ́ ń lọ. So, ó ní olúwa mi, kọ́ mi bí ń ṣe dúpẹ́ ìdẹ̀ra tó ṣe fún mi àti tó ṣe fáwọn òbí mi, wọ́n á mẹ́lá sọ́ọ̀lì àkímọ̀ ṣiṣẹ́ rẹ̀, tàbítọ́ tó yọ́nú sí ibi tí mo ti yà lọ nìyẹn. Wà á dẹ̀ kí fi ìbáàdìkà sọ̀lìhìn pẹ̀lú àánú rẹ̀ bí rọ́mọ̀tíkà pẹ̀lú àánú rẹ̀ ọlọ́run adékílí ní fi ìbáàdìkà fi mísàrin àwọn ẹrúsìn rẹ̀ àsọ̀lìhìn jẹ́jẹ́ ní eré ẹwọ ọ̀rọ̀ tánàbí sọ ẹwọ kùránì bí rọ́mọ̀tíkà pẹ̀lú àádọ́ bí àmàlì ẹnìkan ò lè wọ àlìjánà bí mùjábọ́ bí àmàlì pẹ̀lú iṣẹ́ ọwọ́ rẹ̀ nìkan wà á ń tàyà Rasulullah sáti wọn náà nẹ́bí látèmi náà ilá ayé fagbọmọdé àníyá lọ ubi rahmati àtọ́lọ́wọ́n bá da ìkẹ́ rẹ̀ bòmí nìkan ní mo lè ìkẹ́ ọlọ́run àánú ọlọ́run kan lórí you can do and not do fa'alu lima yurid ó ṣe àmúlà azọ́ọ̀tì kan some theological uh, some theological point àwọn òye kan tàbí wọ́n pè ní theological some theological kí ni wọ́n pè táìtù ẹ̀yẹn some theological some theological some theological clarifications ní mo ní admonition kan tí mo ṣe irú ẹni pé ọlọ́run ò lè bímọ mo ní kí muslim mọ́ sọ bẹ́ẹ̀ ọlọ́run ò bímọ ló kọ̀ rẹ̀ tó bá ní kò lè bí o límìtì agbára ọlọ́run ṣe bóhun ló ìfọ́ọ̀mù wa fóhun ò bímọ kò túnmọ̀ sí pé kò ní kàfánà ṣàálù nìmọ̀ ìrìn ká ló fẹ́ bímọ ni yóò bí ṣùgbọ́n lóhun ò bí So our statement, you have to be careful when we say this or that. Ọlọ́run ò bí mọ̀, kìí ṣe pé Ọlọ́run ò lé. Torí pé kò sí ń tọ́lọ̀ fẹ́ ṣe. Ká bímọ yẹn kò sí ní ìrọ́dà rẹ̀, kò sí nínú ohun tó fẹ́ ṣe. Ó lòun ò ṣe. Ṣùgbọ́n kìí ṣe pé kò lágbára. Ìkápá gbogbo nǹkan bẹ lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run ò lè ṣàbòsí, mo sọ débẹ̀ tí a pé ó sáàdì létí. Ọlọ́run kìí ṣàbòsí. Because that statement is a little bit, you know, like a lot of theology Can't differentiate the message. Tí Ọlọ́run kó ṣàánú wa. Ìkẹ́ Ọlọ́run ẹwà náàbì Sùlẹ́mà ẹ̀wẹ̀kọ́ to kọ́ wa nù Tawhid. Pẹ̀lú ìkẹ́ rẹ̀ fi mí sí ara wọn wó ní àwọn ẹni rẹ̀. Tó ẹlòmíyìn ti rá ní, àlìjẹ́ mẹ̀gán, onídìí kéèyàn kírun jàre, ìkẹ́ Ọlọ́run ní lẹ́yìn tó bá ṣiṣẹ́ yẹn tán ọlọ́wọ́ wà kẹ́yàn yóò ṣàánú èèyàn yóò fi sí bọ́ ò ṣiṣẹ́ kankan kí lọ́lọ́ afẹ́ wò wọn bí ó kẹ ní ẹni príncipù súnfí kan príncipù yẹn lágbára o nínú príncipù súnfí kéṣe gbogbo wọn o apá kan náà súnfí gbàgbọ́ yí pé ọlọ́run ọba nífẹ̀ẹ́ sáwọn kan ọmọ àlìjẹ́nà ni wọ́n in tí wọ́n rí wọ́n ó ṣe wọn ò bá máa pààyàn títí tí wọ́n fi kú wọn bá ṣe zìnà títí títí látàárọ̀ dálẹ́ ojoojúmọ́ ni wọ́n ń ṣe títí tí wọ́n fi kú orí zìnà náà wọ́n kú sí wọn bá máa mutí látàárọ̀ dálẹ́ ní tí wọ́n rí wọ́n ṣe wọ́n máa mutí títí títí títí orí ẹmu ló kú sí pé ọmọ àlìjẹ́ náà ni wọ́n prínsípù bú ni o wọ́n torí pé máa búùbù ni ẹni a nífẹ̀ẹ́ sí ni lọ́dọ̀ ọlọ́run kò sí gbogbo tí ń ṣe ọlọ́run fẹ́ bẹ́ẹ̀ ọlọ́run nífẹ̀ẹ́ sí kò kọ̀rẹ́tì ọlọ́run sọ bẹ́ẹ̀ fún àwọn anú kùránì o ànábí ò ṣàlàyé bẹ́ẹ̀ o nítọ́lọ̀ ń sọ ni pé tẹ́yàn bá ti ṣe lọ́hun kéèyàn ṣe kíni kó túbá kó ronúpù àdà kó wá àforíjì ọlọ́ nítọ́lọ̀ ń sọ ni pé ẹ fi dáadáa ṣe kíni ẹ fi tẹ̀lé èyí tí ò dá fẹ́ ṣe sámú òhá pa ìyẹn rẹ̀ wàtíbílẹ̀ ẹ̀sẹ̀yíá wàtíbí ìsẹ̀yí àtàlẹ̀ hátàná ẹ fi dáadáa tẹ̀lé aburu kó pa aburu yẹn rẹ̀ so yàn máa sọ́gbù lójoojúmọ́ kìí gbé aburu ma ṣe throughout kò kọ̀rẹ́ tí wa hádà ọlọ́ta aláàlẹ̀m pé ọ̀rọ̀ anábì Suleiman ní ẹyọ kan lákan sálà ẹ̀rí pé tafsir bàbá sheikh badri sheikh abdulrazak gbónà abdulmosin albadri wọ́n ní gbogbo wọ́n ṣe wá ń sọ wẹ́lẹ́wẹ́lẹ́ àgbàgbọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn èyí tí wọ́n wá sọ ní pé nínú tí wọ́n sọ tí Kùránì rí fúùtù àgbàgbọ́ bẹ́ẹ̀ náà anábì Suleiman yìí gangan nínú Suratul Baqara aya 102 sẹ́mọ̀ ọlọ́run sọ pé àwọn kan sọ pé Suleiman nákàlí nílò àwọn kan sọ bẹ́ẹ̀ ọlọ́run wálàkọ́dì já ọmọrú rasulun min indillah aya 101 sura 2 ó ti dé wá bá wọn àwọn yẹ̀húdí rasulun min indillah kò jíṣẹ́ kan látọ̀dọ̀ ọlọ́mú sọ́dìkún lima ma'ahum ànábì ò pé tó bá lọ́wọ́ yẹ̀húdí nírọ́ tàórẹ́tà àti ìnjílà àti nàṣọ́rọ̀ ànábì ò sọ pé nírọ́ ni a ti sọ yẹ́nu usulu alẹ́ usulu kí ni ẹ na bila àwọn ọlẹ́ká kùtùbí alẹ́ usulu sáàlì alẹ́ asùlù sáàlì alẹ́ asùlù àsáàlì ìpìlẹ̀ kẹta síra ọlọ́run yẹn gbá àṣàlàyé náà rẹpẹtẹ ń bẹ̀ ànábì ò pé nírọ́ ìtumọ̀ rẹ̀ kọ́ ni pé ká lọ mọ́ tẹ̀lé bíbélì tí a pé mo ti fọ́ sí wẹ́wẹ́ gbà pé tàórẹ́tà là ń sọ ìnjílà là ń sọ o èyí tí ń bẹ lọ́wọ́ wọn kí ló ti ṣẹlẹ̀ sí àyọkúrò ti wà ń bẹ̀ kílẹ̀lẹ́ẹ̀kejì àfikún kílẹ̀lẹ́ẹ̀kẹta ìyípadà wọ́n ti yọ ọ̀kan mí kó wọ́n ti fi mí kún ọ̀rọ̀ mí ìbò ṣe wá kọ́ wọ́n yí padà a lè ṣàlàyé kí ló dé tí kùránì ò fi rí bẹ́ẹ̀ ọlọ́run fún rẹ̀ ṣàdéhùn pé kò ní ṣẹlẹ̀ sí kùránì wa inna lahu lahafizun àwa láṣọ kò sí àdéhùn yẹn nínú tàórẹ́tà kò sí àdéhùn yẹn nínú ìnjílà àwọn olọ́lọ́ fi ṣọ́ sọ̀rí pàtì jílà àwọn àlùfáà àwọn àtikáyà rẹ̀ ń bí àbáǹkà sọ́rọ̀tù maida akó wọn wá tó pọ̀ gan ìsọ̀fíbù àwọn lámíṣẹ́ olùṣọ́ tí wọ́n bá sọ fáwọn èèyàn ni wọ́n gbà kò sáàbìs kò sí áfíìsì tàórẹ́tà ń gbáyé ànàmì ìmúta kò sáàbìs injil tó fi dò nínú ẹ̀rí pé kò sáàbìs bíbélì àwọn muslim gan ló tún gbìyànjú àfihàn sórí àwa là ń lé wọn láré àwọn ní comparative wọ́n apply system Quran sí bíbélì wọ́n tún ha wọ́n á kà mí báyìí pásítọ̀ mi ò lámí òní it's not in the Bible wọ́n ò fi hàn jẹbẹ tí ó bá gbọ́ ọmọ ilé lọ ìmí ò ní lẹ́tà kílẹ̀ ẹ̀dí gbọ́rí gbàtà ìgẹ́sì sábà ti bá kiri omi ìsọ títí tó wá rí pé kò sí ọ̀nà mọ́ lẹ́tà kílẹ̀ ẹnu wọn mú ti kọ́kọ́ ẹmọ̀ tí wọ́n lẹ́tà kìlẹ̀ tí bá ṣe ń ka bíbélì yẹn àwọn wọ́n ní máa pààyàn ní look Satan know Bible more than than danger <laughs> ọ̀rọ̀ dàrú nìyẹn ọ̀rọ̀ ṣe gíní nígbàtà wà ní ìfẹ́ wọ́n pè ẹnìkan ní fẹ́fẹ́ fada Jomo níjọ́ tí kìíní kú eh, máa yìí tó ń ṣe comparative níjọ́ tẹ́rò máa ń pọ̀ lẹ́yìn ètò nígbà tó fẹ́ wá ìfẹ́ oníkà lọ gba 144 dozens of shares àwẹ́ tó sọ̀sọ́ fún sọ ní ìsìn tó ṣe comparative Jamiu adé òun ló máa ń ka bíbélì fún àfáà tí mo sọ mo gbàgbé orúkọ ẹ̀ ń sìn òun ló gba comparative tó wá popular yàtọ̀ sọ́ra mẹ́dídà ọ̀hún tó ń lo Yorùbá Jamiu yìí ló mọ́ ń ka bíbélì fún ènìyàn Jamiu Adékúwà tó ń sọ pé a yìí ìgbà tí ènìyàn kú ló wá bẹ̀rẹ̀ comparative ọkùn wá dàbí olùkẹ́kọ̀ọ́ bí ènìyàn àwọn èèyàn pọ̀ lẹ́yìn máa ní a ní kó wá sí ìfẹ́ ńgbà yẹn mẹ́sẹ̀ síkì He said we should get 144 dozens of shares and said it is not meant for OAU audience àwọn tó máa tẹ̀lé òun wá látẹ̀kó ló fẹ́ jókòó sí so one hundred and forty-four dozens ó yí sí láti calculate now a dozen is twelve ẹyọ two kó bẹ jẹ́ ten one hundred and forty-four jẹ́ one thousand four hundred and forty so one forty-four eh, eh, times two tó kù that is eh, two hundred and eighty-eight plus one thousand four hundred and forty-four mẹ́fà ti gbé jáde náà ó wá kú ọjọ́ yẹn ló kú àsókọ àfá ilé pàmì nọ́mbà yìí and he died with it cannot be explained torí pé àsìkò yẹn la kà á páwọn rìdím àwọn dọ́kúmẹ́ntì nǹkan wọn jáde ó wà ní pé pláànù wọn ni pé wọ́n fẹ́ máa pa àwọn preachers mùsùlùmí lásìkò yẹn in fact with that time ní gbogbo àwọn comparators were very careful with their life security conscious orúkọ àfáàyìn mo fẹ́ rántí ọlọ́pàá ní foríjì fàájá jómò ló wá wá ń jọ náà ó dé lóòrù ó ṣàlàyé àwọn ibi tí wọ́n fẹ́ lò ní pé ẹnìkan wá sọ̀rọ̀ nípa hàntú kí mo sọ hàntú báwọn àfà wọ́n hàn ó ní your Bible taught us hàntú ọ̀bọ̀ yẹn wá ń wọnú ẹ́sà ọkàn kó ti ẹnu ẹ́sà wọ́n tún sọ oríṣi igi ewé tí wọ́n lò wọ́n tún wá kọ́ wọn bí wọ́n ṣe mú ewé yẹn bí wọ́n ṣe ṣe bí wọ́n ṣe wá ẹ̀sáàtẹ̀ tí wọ́n fi máa kọ́ nǹkan mọ́jú bọ̀bọ̀ yẹn ya ẹnu ni kò mọ̀ tí ó sọ kúrò nínú báìbù inú ẹ́sà wà mọ́jú ó ní could the Muslim learn it from you ìkejì yẹn ní wọ́n lẹ́kùn mẹ́ra èṣù ó látọ̀dún tí wọ́n ti ń lẹ́kùn méṣù sátán ní mẹ́kà ó ní sátán ò tí kú olùgbòdẹ̀ kú ó ayé àwọn èèyàn ó kàn don fall for grandio macha bọ́ yẹn wá match gbogbo wa macha sátán don fall for grandio eh eh macha àwọn wọ́n bẹ̀rẹ̀ sí match ó ní ó ní hey my friend like the satan you are magic mo wà ń bẹ̀ kéèkéé sọ fún mi bọ̀bọ̀ yẹn sá eré jáde kúrò lágbo speed ló fi kúrò lágbo jù satan don sọ for grandma ó kúrò ń bẹ̀ because kò lè give answer so analogy ló lò fún ọlọ́run kó bá mi kún àwọn olùpèpè sójú ọ̀nà ọlọ́run lọ́wọ́ lọ́rọ̀ kan àbẹ́bì Suleiman ọ̀rọ̀ ẹni mo ń 101 àyà 101 ni mo kà o wálà kọ́ ní já àwọn rọ̀sí olómìnì ìdí láìmù sọ́dì kún lè mọ́ máa àhùn ọ̀rọ̀ yìí mo bá lọ́yìn pé mo ní ọ̀rọ̀ mi fẹ́ kò lórí ọ̀rọ̀ tẹ̀síìrì tẹ̀síìrì dé nìyẹn tẹ̀síìrì apá kan nú àwọn tó a fún ní tíra yehudi nasara wọ́n bá gbé jù sẹ́yìn wàrọ́ à zuúrihìn ẹ̀yìn wọn wọ́n sọ píànù sọ ka á ní umláyà àlàmù bí ẹn pé wọn ò mọ̀ bàbá mẹ́bí ilé tí ń sọ tó wà ní tàórítà ká káyà fún àwọn àwájú 4b wọ́n tún kira wọ́n lọ ẹmọ́ lọ bẹ̀wò ẹmọ́ lọ gbọ́n tí ń wí o àwọn kan ní tí ó bá ti débẹ̀ ẹmọ́ sọ̀rọ̀ tàórítà ilé o kó mọ̀ lọ máa fi bá wa jíyàn o yóò mọ̀ sọ pé ìbí ń bẹnu tàórítà yóò mọ̀ fi bá wa ṣe fanfa o ẹmọ́ sọ̀rọ̀ lọ́dọ̀ rẹ̀ bá débẹ̀ dákẹ́ ẹmọ́ ṣe bí olúndù ni o tò kan já ọlọ́run bí pé wọ́n kàkà tí wọ́n fi tẹ̀lé pàórẹ́sà àti ìjì kí ni wọ́n bẹ̀rẹ̀ sí tẹ̀lé mẹ́tẹ́tìlú ṣàyàpínú aláwùlíkì Suleiman nǹkan tí àwọn èṣù àti àwọn eléṣù tí wọ́n ká mọ́ ìjọba Suleiman lọ́wọ́ ní tẹ́ kúrò ẹ̀ mọ́ tẹ́ sàfitì ẹ̀ sọ́dọ̀ ànábì Suleiman nákàlí

inú alaka ìwò hàn àwọn nǹkan kankan tí mo ti rí ti aláùsọ́mọ̀dì yẹn rí mímú yẹn gbogbogbò yẹn wọ́n á ṣẹ́fẹ́ asọ́mọ̀dì kekere mímú yẹn kékeré àwọn àjẹ́ tóbi wọ́n wá kó àwọn èròjà sínú ẹ̀ àwọn ọkọ̀ àjẹ̀nú à ń kò bọ̀ sí ẹni tí ò kéwú kí ni wọ́n ń kọ kéwú tí ẹ̀ bá ọlọ́ni wà máa káfàárọ̀ Sùlèmánù Sùlèmánù ò ṣe kèfè rí o kí ni túnmọ̀ ọ̀rọ̀ yẹn ìtẹ́ mú dání tẹ́ sọ pé Sùlèmánù ọ̀dọ̀ ẹ̀lẹ́tìrí yẹn kúfúrù ní nǹkan yẹn tẹ́yẹn bá ṣe ìtúnmọ̀ ẹ̀ nìyẹn ẹ understand ṣàfẹ́ wọ́n ní ọ̀dọ̀ Sùlèmánù làwọn ti rí kìíní àtàn ọlọ́wà ní Sùlèmánù ò mà ṣe kèfè rí ẹ̀yìn tẹ́ gbọ́ Yorùbá dáadáa ìwólẹ̀ àbí kí ni túnmọ̀ ọ̀rọ̀ yẹn ẹnìkan mú nǹkan kan wá pé ẹnìkan mú ọ̀rọ̀ wá ẹjẹ́ mú ti Suleiman yìí ọdọ́ Suleiman láti kẹ́kọ̀ọ́ yìí ọlọ́wà Suleiman kìí ṣe kìí ṣe kò ṣe kèfèé rí kí ló túnmọ̀ sí ẹ́ ìtumọ̀ rẹ̀ ń pé ń tẹ́ ẹgbẹ́ wá pé Suleiman mú tẹ́lẹ̀ rí lọ́dọ̀ Suleiman kú fúrù ní nǹkan yẹ ọ̀rọ̀ yẹn òye kúmù iṣẹ́ ikú omi kúmù ní òtíje ìtí mò ń sọ jẹ́ ìdíje wọ́n kọ kankan nínú kíra wọ́n wá mú wá wọ́n ní ọlọ́ọ̀kan ní ọ̀dọ̀ Suleiman làwọn ti kẹ́kọ̀ọ́ táwọn ń lò kí ni túnmẹ̀ yẹ gbé ń dáa mú wá pẹ́ rí lọ́dọ̀ Suleiman kú fúrù ní nǹkan yẹn iṣẹ́ kẹfẹ́ rí ní nǹkan yẹn ní tó kọ́kọ́ túmọ̀ sí nìyẹn ok ẹnìkan mú ìwé kan wá ọkọ̀ quadratic ó ṣiṣẹ́ wọn quadratic equation ẹjẹ́ mú ok ẹ mọ multiplication table two times one two two times two four ẹ̀ká mọ̀ ọmọ yìí kan wá mú wá bàbá mú lọ́dọ̀ nítorí mọ́là oníbàárà yẹn ló kọ́ mi mọ́là yẹn kílẹ̀ wá sọ mọ́là yóò mọ̀ òwe mọ́là oníbàárà yóò mọ̀ òwe kílẹ̀ ń sọ yẹn pé irọ́ ní pa tó bí ẹ díẹ̀ ṣùgbọ́n ètò máa bẹ́ẹ̀ tí sọ gangan mu ní pé wọ́n ní mọ́là yìí ló kọ́ wa ní máa wọ́n ní mọ́là yìí kọ́ yìí ní máa mọ́là yìí ti máa ìṣe máa ti máa ti ṣe àṣẹ yẹn pé máa ti ò sí ní ẹ̀kọ́ mọ́là yẹn mo máa máa sọ pé mọ́là yẹn báwọn tó ń tọrọ bára wọn ò lọ skùn kankan wọn ìṣẹ̀lẹ̀ ìkọ̀sí tó kàn wọn bá gbé àlà ló ṣe láti lẹ̀ kìí ṣe ebú o torẹ́ lómi lè rú ebú ni ẹgbígbà tọ́lọ́wọ́n bá sọ pé ànábìwá nàbí yun omi yun ànábì tí ò mọ̀ kọ tí ò mọ̀ ká kìí ṣe ebú bá ànábì o i think i've answered that question in the past even in my fatawa mo kọ sílẹ̀ tó pọ̀ bẹ́ẹ̀ nìkan lóun ò rí youtube ẹ̀wọ̀n ò rí telegram yẹn join i want to look at it later mo explain it ìròyìn ilé ní fún ànábì pé kò mọ̀ kọ mọ̀ ká torí pé òun ló yọ ànábì nínú ewu ó da bíbélì kọ ìmọ̀ sọ pé kò mọ̀ kọ mọ̀ ká bó ló ti wá mọ̀ bíbélì bó ló ti rí ìdákọ́ tẹ̀lé bíbélì lànàbí làkọ́ kò lè kọ kò lè kà ká ló lè kà tí ó lè kọ ni ó pe àpèkọ rẹ̀ báwọn tó lè kọ torí ó ti kà á ṣùgbọ́n kò lè kà kò sí lè kọ <laughs> tẹ̀lé àti tẹ̀sẹ̀ yóò ọwọ́ ni wọ́n máa ń kàfàrọ̀ Suleiman Suleiman ẹ̀jẹ̀ kẹfẹ́ rí yẹn pé ń ẹgbẹ́ wà sí kúrú ni ah, ẹnìkan gbé yẹn wá fún yín wọ́n ní gbàtàwọ orí yẹ́yẹn ìgbín wà bẹ̀ owó ẹyọ wà bẹ̀ ẹlẹ́jà bíbẹ̀ ń bẹ̀ ẹ̀rí èkúté ń bẹ̀ ẹ̀rí owó ẹyọ ẹ̀rí kọ́bọ̀ ọjọ́ ń bẹ̀ agbègbè ní kòstáàsì ló ní ìpèsè lọ sí oríta ẹwà ní kí ni túnmọ̀ ọ̀rọ̀ yẹn bẹ̀rẹ̀ ìyẹn ló tí mo mọ̀ pé rọ́ nìbọ̀ kí ló túmọ̀ ṣe jẹ́ ìdíwájú ẹ̀bọn ni ṣẹ̀fọ́ àwọn ọmọ ẹ̀ ìlẹ̀rí wọ́n gbé oúnjẹ yẹn dé àmàlà ní wọ́n rò dáadáa wọ́n wá fẹ́ inú àmàlà yẹn wọ́n bu gbẹ̀dì sí wọ́n bu ewédú sí wọ́n wá fi owó ẹyọ sí etí àmàlà yẹn yípo wọ́n fi kóódẹ wọ́n fi kóódẹ sí wọ́n wá gbé wá gbá ọmọ mi mo lè gbé ìsáàtì ọ̀dọ̀ wọn láti gbé ìjọba ilé ẹ̀dọ́ tó káàdì mọ́ ìṣẹ̀lẹ̀ bọ̀ àbí kí ni túmọ̀ ọ̀rọ̀ yẹn tí wọ́n gbé wá yẹn kí ló túmọ̀ sí mo mọ̀ bá fún apàrọ̀ ní tí wọ́n gbé wá yẹn kí ni nǹkan yẹn ẹ̀bọ mi lọ èyí ti sọ pé èmi kì í ṣe bọ tó ayé yìí ó ní mo fi fà yọ lẹ́ẹ̀kan wípé

Quran fúnra ẹ̀ àwọn ìtàn tó ti wáyé tí Quran fúnra ẹ̀ kí ni tó pè ní yẹn pé kò bá ìjójíṣẹ́ Ọlọ́run torí àwọn òjíṣẹ́ sí kúfúrù àwa náà gbogbo ìgbà bá ti rí kankan àṣìṣe kankan sọ́dọ̀ àwọn ànábì tó bá ti jẹ́ kúfúrù tó bá ti jẹ́ ṣíríkù kí làwọn náà sọ kò bá ọlọ́run ṣàánú wa àlàyé kékeré tí mo lè ṣe lórí ọ̀rọ̀ tí bàbá sọ ni ó sì kú àwọn àlàyé ẹ̀ sì kú so so we stop there and I think from I think this is the last school I had before Ramadan by Friday inshallah àti wà by Saturday tó ń bọ̀ àti wà Sunday àti wà nínú Ramadan Ramadan tó ń bọ̀ ọlọ́run ló ṣojú ẹ̀mí wa ó bá aláyé láàyè láàyè àwọn kan ní ìfòyà ni ó wà báyìí pẹ̀lú pé rọmọdọ́ ń bọ̀ àwọn kan kí ni wọ́n ní wọ́n wà inú bùyà kí ni ń fò wọ́n láyà kí ni ń bà wọ́n lẹ́rù kí ni ń pa wọ́n láyà támọ̀ àwọn tó wà ní òkòyà báyìí tó dà ó jẹ́ kí bà lẹ́rù ni bà ẹ́ ni wọ́n ó kí àwọn ọmọ ó jẹ gbogbo orú ẹgbẹ́ wà ń kò bẹ́ẹ̀ ọlọ́gbẹ́ alọ́kàn balẹ̀ fún o ẹ̀yìn tẹ́ ti tí tọ́kàn yìí ti balẹ̀ torí ká mọ́ wa jẹ ìtẹ́lómi máa bọ̀ wọ́n bọ̀ mo ti gbó

ẹ̀ẹ́dẹ́ ẹ̀dẹ̀ tí ń jẹ ẹgbẹ́ mọ̀ ta fáwọn èèyàn náà rẹ̀ tí ó kú o ẹ̀ẹ́dẹ́ ẹ̀dẹ̀ tí gbèdé owó oúnjẹ ẹgbẹ́ ju bá díẹ̀ tẹ́wò pé ti ta díẹ̀ tó lẹ́yìn ìjọ padà ọlọ́run ó pèsè fún ní o àti gbogbo wa lápapọ̀ ọlọ́run aláàdé àtàkì àbáwò nílò wa gbogbo àwọn tó ní ọ́gbà ìsọpá wa ọlọ́mọdé lọ́gbà gbogbo àwọn tó ní ọ́gbà tí wọ́n pé ọlọ́mà ní fún wọn níwòsàn ìwòsàn pátápátá ọlọ́run fún wa ọlọ́mọ ọlọ́pàá náà ti náà fi dìrìyà ẹmọ́jà àgbàjẹ́ inú Ramadan Saturday and Sunday tẹ̀sírí kí ni àwa obìnrin aago mélòó mẹ́sàn-án sí aago mélòó mọ́kànlá 9am to 11am don't come alone come with others inform others and come with others not only your friend even your enemy let them come We have just bóyá bẹ help jọ gbọ́rọ̀ ọlọ́run ẹ padà bí friend. <laughs> Subhanaka Allahumma bihamdik ìṣàdọ̀ aláìláìlá àti àṣàkùnkà wà tó lè wà lẹ́kùn sára sọ́lá ìbéèrè lẹ́kùn sálà náà ẹ́ àwẹ̀ mọ́ndé wọ́n ní ẹni tó bí ń gbà àwẹ̀ mọ́ndé and Thursday wọ́n ní ṣó lè gba Monday tó ń bọ̀ dáadáa Monday tó ń bọ̀ kọ́ ní 29 now ọjọ́ Monday kọ́ ní yọ́mù shark tó lè gbá ẹgbùn sàrántìlá tọ́pìkì tàbẹ́ jẹ́nú àwẹ̀ kò ní tọ́pìkì súrà ní súrọ́tù gínílà ń bá bọ́ láti à àìparí ẹ̀ súrọ́tù kọ́làm súrọ́tù kọ́làm ìṣàlá súrọ́tù kọ́làm ní Yes. Ẹ béèrè. Ẹ súnmọ́ bí kí n lè gọ́rọ̀ yìí rìn sáà ti parí program. Èló lówó náà. Enka wo ń bì kan ẹ wá rówó kan lẹ́rù bára owó tẹ̀ǹkà ní one thousand náà gbàtẹ́ wá ẹ wá rí ti ní complete ẹ lọ dá one thousand ẹ padà sí ìjẹ́ ìdìbò jìnà èló lówó ọkọ̀ tó gbé nílé rẹ̀ náà rẹ̀ náà ẹ̀ẹ̀dẹ̀ ní ìjàtú ní ìkàrẹ́ yìí ẹ̀rẹ́ lómi àlọ́bá yìí ti síbẹ̀ ẹ̀rẹ́ lómi ìtọ́lọ́bá yìí ti síbẹ̀ lè fi lọ yẹ ó rò pé òun bá mọ́ mú kírun ó rò pé wọ́n ti ṣe kọ́ mọ̀ lébàrá pé wọn ò mọ̀ sí ló wá rí ló wá padà yé pé wọn ìbẹ̀rẹ̀ ẹ̀rùn nígbà tí wọ́n ṣe kọ́ mọ́ ìrun yẹn tó àwọn lè járun àwọn káwọn darapọ̀ mọ́ wọn tó bá rẹ́pẹ́ ti fẹ́ parí ìrun yẹn ẹ̀ ní ìjà ẹ̀ parí ẹ̀ yóò jẹ́ náà fílà ẹ wá darapọ̀ mọ́ ìrun ti gbogbogbò tẹ sì fi tẹ́mà ẹ sì darapọ̀ mọ́ ti gbogbogbò torí àníyàn yíyàtọ̀ Wallahu a'lam náà ẹ̀ kí ni ọmọ ok ok nítorí gba ẹjọ́ obìnrin ẹ̀yin ti ní ẹ̀yin sábà kírun ní mọ́ṣáláṣí ọjọ́ yẹn ti wá kírun mọ́ṣáláṣí ṣẹ́ṣẹ́ wá ń ṣe tàṣáhùd àtàyàtùlé láyé ọkùnrin ti wá rò pé ilẹ̀ ń dárun sí ẹ ti wá fẹ́ sálámà sálámà lé gba ìmọ̀mùsẹ̀ wá sálámù ẹ dàgbò á tẹ̀sọ̀ yẹn ẹ sọ́ọ̀pù bẹ́yìn tí wọ́n bá wá ẹ sálámù kò sí ìgbàkan ẹ ní ṣe ìgbàkan sí òun ok. ok lóòótọ́ ni àwọn èèyàn tí ó bá dákọ̀ àwọn ànábì yòókù yàtọ̀ sí ànábìwà Muhammad wọ́n máa ń sọ pé alẹ́ ìsọ̀lá àti wàsálàm bọ́ èmi alẹ́ ìsàlám nìkan mo máa ń sọ ìní tó ṣèkì sọ èmi wọ́n yàtọ̀ sí ṣèkì fẹ̀mínú nínú dáàbò tí wọ́n kan tí mo wù wọ́n ní kí ló yẹ ká sọ wọ́n ní alẹ́ ìsàlámù wọ́n torí pé kò sí ẹ̀rí sọ láti fún àwọn ànábì yòókù yàtọ̀ sí ànábì wa Muhammad torí pé tọ́lọ́wọ́n bá sọ ní pé inna Allaha wa malaikatahu yusallu ala nabiyyi ayára ní àmì sallu alayhi wa sallimu sallu sọ láti ní wa sallimu asàlámù

وبحق سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك